kàn ẹ̀yọ́nú ayé àwọ̀rò ìtajà àgbélépọ̀tá ọṣẹ ẹ̀yọ́nú ẹ̀fìyípara ẹ̀sàngbẹ́rẹ́ sí o òun ní jẹ́ idán òun ní jẹ́ idán gbogbo ẹni tí ń bá ń dán wò ẹ gbọ́ mi dáadáa tó bá dijọ́ àlìkìyàmọ̀ idán tí ń dán wò níjọ́ wà náà o nínú àwọn sábòlì mọ̀bí káàtì tí gbẹ̀yìn ẹ̀dẹ̀jọ́ alìkìyàwó jẹjọ́ iná ní kẹ́hìn mọ́sọ̀ gún wa o èmi ọ̀mọ bí wọ́n ti róògùn gan nu ìsìlámù gbogbo àfa tí ń gógógó láyé sàgómọ tí ń lọ lílọ láyé sóògùn nínú tí ń jójíjó ẹ bá ń bi léèrè pé sínú àlùkùránì ló wà ní àbínú súnà nàbí kò lè rèsì torí kò sí ń bẹ̀. Usman ọmọ àfáàn ṣé bí kúránì lànà bíbí ṣàdúrà fún ìsáwáka wà ń bẹ̀ kí ló ń sun yín débẹ̀ kí lẹ̀ ń wá káàkiri níbi mo ti yà ó ní pé kò tọ́ láti lo egun ẹlẹ́dẹ̀ àti egun èèyàn àwọn egun tó bá wá yàtọ̀ sí àwọn nǹkan tá a wí nínú àwọn egun ẹranko yálà wọ́n dùn tán dákọ ọlọ́run sí nígbà tán fẹ́ pa ni àbí ó kú fúnra ara rẹ̀ wọ́n la lè lò kò ṣe nǹkan kan ẹ̀rí wọ́n á ní ìdájọ́ pé wọ́n dú àbí wọ́n dú yìí yìí tí wọ́n bá dú tó yẹ pé wọ́n dú ẹran yẹn ni tí wọ́n dákọ ọlọ́run sí tí wọ́n fi dú eegun rẹ̀ tútù ló jẹ́ ni àbí ìgbà tí nǹkan kan wà lára rẹ̀ tó jẹ́ gbígbẹ àbí tútù ó mọ́ ó ti di tó mọ́ nípasẹ̀ pé wọ́n dú wọ́n wá ní a lè lò láti fi ṣe èyíkéyìí oògùn tá a bá fẹ́ ṣe rọtìbàǹkẹ́nẹ́ àwòyà àbísàn ó jẹ́ tútù ni ó jẹ́ gbígbẹ ni a lè lò wọ́n wá ní òwárì tó bá jẹ́ kókó fún ara rẹ̀ ìnáma yàdúsù lè ìntìfà àsìmí ìdá kánẹ̀ àbísàn májẹ̀mú tiẹ̀ ni pé gbígbẹ rẹ̀ nìkan la lò láti fi ṣoògùn wàlá yajuzu al-intifa'u idha kana ratiban á gbọ́dọ̀ ló nígbà tó wà ní tútù àbí kí n tún wí ẹranko tó ṣe pé ní ó lẹ́tọ̀ọ́ àti lò àmọ́ wọn dù tó fi kú ó kú fúnra rẹ̀ àbí àti ẹ̀ mọ bí wọ́n dù ni bí wọ́n dù ẹ̀hẹ́n so àwa fẹ́ lò fóògùn gbígbẹ rẹ̀ lágbọ́dọ̀ lò à lè lò ní tútù wọ́n wá ní egungun ajá ń kọ́ ǹjẹ́ a lè lò fi ṣoògùn yàjọ́sù tàdé àwọn àbí yàlè lò dáadáa Hasan ibn Zayad nínú zekira tíra kan tán pé na zekira òun sọ mbẹ wípé ní layajus pé a lè so n túmọ̀ sí pé mukhtalafun fi ìdájọ́ yẹn ti ní ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfa ó wá rí ìlò eegun ènìyàn tá a sọ lẹ́ẹ̀kan wọ́n á béèrè pé kí nìdí àwọn àfa ni àwọn kan ní lè najaasat wọ́n nítorí pé nǹkan ìgbín ni àwọn àfáà kan wá sọ pé líle karamet ká wo àdúrà àpínlẹ̀ tọ́lọ́hún fún ọmọ ádámọ̀ tó sì sọnù kùránì fún wa pé wàlá akọ́dí karamuna bani ádámọ̀ olúwa ní òun pọ́n ọmọ ádámọ̀ lé ntọ́lọ́hún lòun pọ́nlé kẹ́nìkan máa wá dùkọ́ lòun fi sóògùn nǹkan kan ṣe nìyẹn so irun tọ́lọ́hún bá pọ́nlé yẹn kì í fi sí tí àpọ́nlé yìí ìyẹn ni ìdí tí àwọn jùmùhúrù dúró lé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ bá nínú jawahiru al-akhlaqi bàbá wa Abu Hanifa rahimahullahu ta'ala àwọn sọ wípé ní wala yuntafa'u min al-qinsiri bi jildihi wala ghairi ila ash-sha'r lil asaqfa ìyẹn ò lè lo awọ ẹlẹ́dẹ̀ fóògùn ìyẹn sì lè lo nǹkan kan lára ẹlẹ́dẹ̀ fóògùn àyàfi irun ara rẹ̀ so bàbá Abu Hanifa fọwọ́ sí pé ìyẹn lè lo irun ara ẹlẹ́dẹ̀ àwọn àwọn àsákífà àwọn tí ń ṣe kọ́bùlà nì tí wọ́n bàtà so ẹ àwọn kan wà àwọn kan wà tí wọ́n máa ń lo irun rẹ̀ so bàbá àbúrò ànífà ni ó lẹ́tọ̀ bẹ́ẹ̀ Abu Yusuf rahimahullahu ta'ala wọ́n ní yukrahu al-intifa wa aidan bishar àwọn ní rárá o ìyàn lè lo irun ara ẹlẹ́dẹ̀ fún oògùn àmọ́ àwọn àfáà sọ wípé èyí tí àbúrò ànífà sọ yìí azhar òun ni ìtú tẹ̀wọ̀n jù á nínú mohit so abákan náà á bá àwọn ọ̀rọ̀ yìí nínú alfatawa al-indiya fi madhabi imam al-azam abi alefa bákan náà àwọn afẹ́ sọ fún wa nípa iye ọ̀nà tí wọ́n pín gbogbo òkú ṣíṣe sí ọ̀nà mẹ́ta ni ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí al-asbab al-muzila lè ila ó pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ń bẹ̀ makitu mbiki ìkejì mazinuna ìkẹta alimahum mẹ́ta tí wọ́n pín ìrìn ògùn sínú àwọn amára mu ní kọ̀ọ̀kan alimakitu obihi èyí tó ṣe wípé ní dandandandan ẹ́ dandandandan ni ká ṣe nínú ìran ògùn bíi kíni bíi tó ń gbẹ bá ń gbẹ̀yàn kéèyàn ó mú mi nítorí pé òǹgbẹ tí ń gbẹ̀yàn yẹn ìran kan nínú ìran àárẹ̀ ni òǹgbẹ àbí kébí máa pààyàn nínú tó jẹ́ àárẹ̀ náà ni ebi kí wá lóògùn rẹ̀ hmm. ká mú nǹkan ká sì jẹ nǹkan hmm. eléyìí ni màkìtú òǹbí dandan ni àbí kò sìn dandan ni èyí tó ṣe é pé ní faleza tẹ̀rẹ̀kúwó mẹ́nà tawakkul kí ẹ̀ sọ pé òun ò ní jẹun tẹ́bí sì ń pa àbí kí ẹ̀ ò ní mumi tó ń gbẹ́ sì ń gbẹ́ torí kó wá nítorí pé òun òun lo yímọ́nì àbí kó òun gbára lé ọlọ́run kọ́lọ́run wá fóun lóúnjẹ fún ara rẹ̀ àbí kọ́lọ́run wá fóun ní nǹkan tó ń mu fún ara rẹ̀ eléyìí ni kò sí nínú ìmú ayé kékeré kò sì sí nínú ìbẹ̀rù ọlọ́run. bàlítẹ́ríkù aráàmù indakọ̀ filimot kódà tí wọ́n bá sọ pé tó o bá jẹun ó kù àbí tó o bá mumi ó kù tí ẹ̀ wá dúró lórí pé òun ò ní mú yóò jìyà ọlọ́run hmm. bẹ́ẹ̀ nítorí pé n tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn aráàmù ni ìlò àìmọ́ lo oògùn tó yẹ kó lò sí nǹkan yẹn lásìkò yẹn àràmù ni ẹlẹ́ẹ̀kejì alimazinuna èyí tó ṣe wípé ní àní àrídájú láti sọ wípé tẹ́ni yẹn ò bá lò yóò kú tó wà lórí àárín méjì bíi kíni kalimudawat bila zọ ira indala ati báyìí bí gbogbo àwọn recommendation oògùn táwọn doctor máa ń recommend fún wa bóyá orí ń fọyàn nísìn wọn á ní kó lo fensic àbí wọn ní kí kó lo panadol mm. àbí inú yàn wọn á ní kó lọ mu oyin àbí wọn ní kó lọ gbo ewé ewúro kó mu àbí wọ́n ní kí ó lọ lo mist mag àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oògùn tó jẹ́ pé àwọn doctor máa ń rẹkọmẹ́ndì irú eléyìí tẹ́rìkù ulé ìzàmàzúra tí èèyàn bá sọ pé òun ò nílò nǹkan yẹn àti ilé múdájọ́ wa pé yóò kù àti ìṣe kí ni àti ilé múdájọ́ wa pé yóò kù so àmọ́ aláháfúdọ́lú fìlú in tó dájú náà ní kẹ́nìyàn ṣe kí ni o kò ṣe fi bá lè dà àwà láwọn ìgbà míì wàfí akíbáàdì làṣíkàṣ ó tún wá dìpẹ́ǹdì lórí individual individual health health eh, health really health matters kálukú ó yàtọ̀tọ̀ ẹlòmíì torí bá ń fọ́ tí ò bá tí ì lo oògùn sí bíi paracetamol àbí kankan orí fọyín ò ní lọ ẹlòmíì sì wà tó ṣe pé kó lọ sanra kó sì lọ sùn orí fọyín ó ṣe kí ni yóò lọ hmm. so irú eléyìí a lè pè ní mọ̀kìtúkùn bíi pé dandandandandan ìyẹn gbọ́dọ̀ ṣe dárájà tẹ́lẹ̀ wà dárájà tó ń bẹ́ẹ̀ náà dárájà tẹ̀lé ń wà láàrin méjì ẹlẹ́ẹ̀kẹta alimọ̀ òhun bìtẹ̀kìhì so irú eléyìí òun ní tiẹ̀ ó bọ́ sí agbègbè pé àní mọ àní lè explain bó ṣe ń ṣiṣẹ́ pé ọ̀nà tí nǹkan yẹn gbà ṣiṣẹ́ o a ṣàlàyé ẹ̀ a ṣàlàyé bó ṣe ń ṣiṣẹ́ àmọ́ nínú ìran ògùn lòun náà ṣe kíni ló jẹ́ bí kíni bí ká fálà rẹ̀ kẹ́nìkan máa sí kìí sìn káwá lọ bẹ̀ gbé orí ẹ̀ wá yálà àyà kùránì la kà ní àbí wa tàbí kí èdò sànyàn nísìn káwá gbẹnu síbẹ̀ ká máa wá pe gbólóhùn síbẹ̀ káwá pe oró èdò yẹn mọ̀ pé medically and scientifically you will not be able to explain what you are doing tóró yẹn bá jáde tán tí scientist wá ń bí ẹlẹ́rìí pé can you explain this what will you say kò ṣe é explain scientifically and medically tàbí ká lọ bá láàárẹ̀ lọ́spítù ká wá máa wá ṣàdúrà fún ká máa ṣàdúrà fún aláàárẹ̀ lọ́spítù pé àníwàá dìde níṣẹ́ bísímìlá orí kíkà ká wá gbọ́wọ́lé ká ṣàdúrà fún báwo la ṣe fẹ́ explain yẹn medically tàbí kí àwọn ní kí wọ́n hàn tún fún yàn kádi tíra fún yàn gbogbo àwọn eléyìí kò ṣe explain so àwọn eléyìí bọ́ ságbègbè mọ̀ wùn àwọn tí wọ́n bá wá fi eléyìí lẹ̀ tí wọ́n ṣe anabi sọ ọ̀rọ̀ àdìsí kan sallallahu alaihi wasallam ó ní sabuuna alfa min ummati yadkhuluna aljannata bighairi hisab ó ní seventy thousand àwọn èèyàn kan nínú ọmọlẹ́yìn òun nínú ìjọ ìsìláàmù yìí wọ́n wà àlìjẹ́nà láì ní iṣẹ́ pẹ́nikẹ́ni nínú àwọn màlẹ́kà àbọ́lọ́hún yóò tú pépà iṣẹ́ wọn wò wọn ní yẹ pépà iṣẹ́ rí wọn wò àti iṣẹ́ aburú wọn ṣòṣe tó bá dijọ́ ìgbéra àlìkìyàmọ̀ ni wọ́n kọ̀ sọ pé tó ẹ̀yin ti yín o tẹ́ ẹ bá ti gbó kọ yín ó yá ẹ bọ́ báyìí ẹ máa lọ àlìjẹ́nà ti yín àwọn ò ní àkáǹtì tí wọ́n fẹ́ ṣe fọ́lọ́hún ó ní seventy thousand làwọn eléyìí kàtígórì eléyìí wọ́n wá láwọn òwe ni ó ní àlẹ́dínlẹ̀ láyà jàwọ́n àwọn eléyìí wọn kì í fi iná jó ibi tó bá ń dùn wọn nínú ara pé ó yá ìfiná jó bẹ́ẹ̀ wọ́n ní ṣe wàhálà ayẹkẹ wood wọ́n ní báyẹn ṣe wọ́n tún ní àwọn náà ní ṣe fúnra wọn wàhálà ayẹsítẹ́rì kùnà wọ́n ní pe ẹnikẹ́ni pé kó wá báwọn pe ọ̀fọ̀ sí nǹkan kan tí ń ṣe àwọn wàhálà ayatọ̀tọ̀ yarun wọ́n ní máa fi fífò ẹyẹ máa jẹ́ wàhálà rọ̀bì kìíní àtàwọ̀kẹ́lù wọ́n agbára lé ọlọ́run gbogbo àwọn àṣìbáàbù wọ̀nyí àwọn ìjáwọ́ ń bẹ̀ wọ́n ní débẹ̀ ẹ̀rí wọ́n á sọ wípé ní àwọn kàtígórì àwọn seventy thousand yìí irú wọn làwọn tí ó ṣe pé ní wọ́n fi ìgbésẹ̀ kẹta nínú ìran ògùn yìí wọ́n jáwọ́ ń bẹ̀ àwọn ò kí ń débẹ̀ àwọn kàtígórì ògùn tá a sọ pé kò ṣe explain scientifically wọn ò ní débẹ̀ irú àwọn yẹn ní seventy thousand yìí kì í ṣe pé ògùn tó ṣe explain bí orí fọyàn kan ló pa àṣà wọn kì í ṣe yẹn ni wọn nílò kì í ṣe pé ebi ń pààyàn wọn ká jẹun ìyẹn kọ́ ni wọn ní ìta pè ní kàtígórì kẹta yẹn nígbà tí wọ́n á sọ bẹ́ẹ̀ tán àwọn àfáà wa ní àbá kò tún rí bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn seventy thousand táwọn bí ń wì àkọ́kọ́ ni pé wọ́n ti pé ṣe seventy thousand náà ti ní pé látijọ́ iná ni ẹ̀wọ̀jọ́ táwọn ẹbí ti sọ̀rọ̀ láti nǹkan bíi one thousand five hundred and something years sẹ́yìn di sin seventy thousand yẹn wà tí ní pé gbogbo wọn tí tí ò lo oògùn torí àdísí seventy thousand so mọye èèyàn tó ti kú láyé àwọn sàábà kì í ṣe seventy thousand yóò ti ní pé ó mọ èèyàn tó wà láyé right now more than seven billion èèyàn la nínú ayé ẹ wá wo látijọ́ náà téèdò ní kí ẹ wá sọ pé inú àwọn seventy thousand yẹn lòún fẹ́ kára tòun mọ́ òun tan rẹ̀ ni o àwọn kọ́ ni pé àwọn àfàjẹ́ pé wa pé seventy thousand yẹn gangan ó ti pé. Hmm wọn á ní ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tánàbí ń wí umùlẹ̀dínà láàyè ìjàkúnà ìlà rúkìá gẹ̀rì ṣẹ̀rì ìyà àwọn tó yẹ pé ọ̀fọ̀ tí ò bá ti ti ẹnu àdìsí wa àbí tinú kúránì wa àwọn yẹn ò ní báyẹn perú ẹ̀ láyé láwọn làwọn tí wọ́n ṣe kí ni o kì í ṣe pé gbogbo ìran ọ̀fọ̀ ṣe é pé nínú ọ̀fọ̀ kúlẹ̀ àwùsù ìkíní kejì nínú ọ̀fọ̀ ló wà nínú rúkìá ni kúlẹ̀ àwùsù bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak min ومن شر غوسك إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ntí mo wúyẹn ọ̀fọ̀ ni kúlẹ̀ àwùjọ bùrọ́bì nurse ọ̀fọ̀ ló náà fàtíà gangan fúnra rẹ̀ ọ̀fọ̀ ni ayatul kursi ọ̀fọ̀ ni làkọ́díjákùn ọ̀fọ̀ ni gbogbo àwọn àyà agbára nínú koran tó yẹ pé tá a bá ti wí ìdojú nǹkan kan báyìí nǹkan náà ó sì máa gbiná ní nǹkan ẹ̀mí kẹ́mi ọ̀fọ̀ ni wọ́n á ní àwọn seventy thousand tánà bíi wí dèdè irú orí yẹn nìkan làwọn jókòó lé lórí wọn ní báyàn pé ọfọ̀ tí ò bá tinú àdìsí àbí kùránì wá pé kí ẹ̀ máa pe ọmọ pọ́n lórúkọ tá à ń pe ẹ̀ka ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá tí ẹ̀ka bá bonú lé ó ní gbólóhùn tí wọ́n máa pè ẹ̀ka yẹn ó sì jáde fúnra rẹ̀ yóò sì máa lọ bẹ́ẹ̀ ni wọ́n pè lórúkọ tí ń jẹ́ nígbà wáṣẹ̀ ẹlòmíì wọn pé ìwọ́n ní tún jẹ́ nígbà wáṣẹ wá àlámà àdàmàdà àsìmọ́ á kùlà nítọ́tọ́lọ́hún dá tó ń ṣe examination láàrin ádámà àti àwáwù àtàwọn màláìkà ọlọ́run kọ́ ádámà ní orúkọ tí gbogbo lálẹ́ musamaya orúkọ tí gbogbo nǹkan jẹ́ níjọ́ yẹn là ń wọn yẹn bá ń pè ní ọjọ́ wáṣẹ nígbà wáṣẹ orúkọ tí ádámà pe gbogbo nǹkan ẹ̀dá láyé níjọ́ náà ó kọ yẹn àwọn kan mọ̀ alimahu man alimahu wa jahilahu man jahilahu tí wọ́n bá wá àwọn kan wá mọ àwọn ọkọ̀ yẹn débi pé tí wọ́n kankan ló kọ yẹn nǹkan yẹn gbọ́dọ̀ gbọ́ràn tí wọ́n bá sọ fún un fáwọn pé àjẹ́ náà ni wọ́n bá fèsì àjẹ́ báyìí tí wọ́n bá pè lóko tí ń jẹ́ níjọ́ tí ádámà ń ṣe ẹ̀gzámù yẹn yóò ó gbọ́dọ̀ wálẹ̀ ni gbogbo tó agbára tó wà lára yìí ó gbọ́dọ̀ bàjẹ́ ó gbọ́dọ̀ bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí gbogbo àwọn mùsàmọ̀yàtì àwọn gbólóhùn yìí bìlà àsáàrì wàlẹ̀ masurat ó padà ń sàn lọ nínú oríṣiríṣi àwọn kọ́ṣọ̀ nípasẹ̀ àtẹtígbọ́ àtẹnudẹ́nu àtẹtídé etí kìí ṣe gbogbo ọ̀fọ̀ náà láàbá nínú àdìsí àti kùránì kìí sì ṣe gbogbo ọ̀fọ̀ táàbá ti bá kùránì àtàdìsí ṣíríkù ní rárá kó lè yé wa dáadáa ọjọ́ kan àkekèé ni àbí ejò ó ta ìkànnà àwọn sọ̀hábà ní òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba Rasulullahi sallallahu alaihi wasallam ó wá ń béèrè ìjọlọ ní alimi rock ta lẹni tó mọ fọ ta lẹni tó mọ fọ rẹ̀ tí ó wà pè fẹ́ nìyí tí ó fi pe oró yẹn jáde àwọn kọ́ béèrè bẹ́ẹ̀ ni pé ṣe bá nẹ́bì la pè hmm. kí ló dé tóun ò pe orú kìíní yẹn jáde tó tún wá ń béèrè pé alẹ́ mi rọ̀ tálẹ́ńtò mọ́ fọ́ rẹ̀ hmm. ìdí ni pé gbogbo nǹkan ọkọ̀ọ̀kan gbogbo fáànì kọ̀ọ̀kan ló ní ọ̀fọ̀ tí wọ́n máa pè sí ẹ lè pe ọ̀fọ̀ tejò fákèéké kó mu láyé ẹ ní pe ọ̀fọ̀ ẹni tí wọ́n fi jẹun tó dákú fẹ́ni tó ń rọbí kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá dákú lọ́fọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni táwọn Yorùbá máa ń pè tí wọ́n pè sí létí tó bá gbọ́ ó gbọ́dọ̀ dìde pẹ̀lú ìyànda Ọlọ́run bí ìdìnnìlà tóbìnrin bá rọbí àwọn lárúbáwá náà ní ọ̀fọ̀ tí wọ́n máa pè tí ó fi tí rọbí yóò fi rọrùn wọ́n máa sọ pé anata wàdàdàtì mariama mariamu wàdàdàtì isa alaharidu tẹ̀díhùkà yà wàlàd ukrud yà wàlàd tábà ti pè bẹ́ẹ̀ ìrọbí yẹn gbọ́dọ̀ dá sí rọrùn lẹ́sẹ̀kẹsẹ̀ bí idinila now níjọ́ yẹn ànábì wa ń béèrè pé alimi rock talent tó mọ̀ fọ akéèké làwọn sàhábà bá dá lóhùn pé àwọn banu hasmi àwọn ìran àwọn halu hasmi àwọn ẹbí hasmi nílẹ̀ lárúbáwá àwọn ni wọ́n mọ̀ fọ àkékè àmọ́ látijọ́ tó ti sọ nǹkan báyìí tó ti sọ nǹkan báyìí àtijọ́ náà ni wọ́n ti jáwọ́ ńbẹ̀ tí wọ́n lò mọ́ ah Ànábì ní ó yá ẹ lọ pé Umaira tó bọ́nà azmi ẹ lọ pè wá fún mi ìkan nínú àwọn ẹbí yẹn ìgbà tí wọ́n wá pè dé Ànábì ní ọfọ̀ lé yín wulẹ̀ máa ń pè fún àkékè àrùjẹ àlàyà ká kí n bọ́ ó wá kà Ànábì ó yá lọ pè fún sallallahu alayhi wa sallam wọ́n sì lo ó sì rí bẹ́ẹ̀ hmm. ṣe é mọ̀ pé ọkọ̀ tí ẹni yẹn pè wọ́n máa rọ́tùbọ́n náà azmi yẹn ṣe é pé kì í sáyà kùránì kì í sì ṣe àdìsí ànábì ìyẹn lè ní ọfọ̀ tilé wọn tẹ́sìn òní takò báwo láṣẹ wá mọ ọfọ̀ tẹ́sìn takò yàtọ̀ sí ìtẹ́sìn ọfọ̀ tó bá ti ń jẹ́ wípé orúkọ àǹjọ̀nú ti hàn nínú ẹ̀ tàbí wọ́n ti ń pè nǹkan míì tó yàtọ̀ sí kíni o ṣe ọlọ́run bí kí wọ́n pín inú ọ̀fọ̀ yẹn sìn ká máa wá sọ yí pé èṣù láàlú ògiri oko olómi ilé fẹ̀jẹ̀wẹ̀ irú ìyẹn shrik ó ń pè nǹkan mi nínú àwọn táwọn yẹn ti mú ní tọ̀gùt àmọ́ pé ìyẹn fẹ́ lé àkékè jáde nínú ilé ó wá sọ pé ọmọ pọ́n lórúkọ tá a pe àkékè ó wá pè lóko tí ń jẹ ìyẹn láì lé ìsàmì shrik kò dá kankan pọ̀ mọ́ ìsìn ọlọ́run ó pè lóko tó ń jẹ ni yóò sì gbọ́ torí pé ọ̀rọ̀ la fi dálé ayé níjọ́ta dáyé ọ̀rọ̀ náà lọ́lọ́run sọ pé kún ó sì rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ agbára máa ń bẹ nínú ọ̀rọ̀ ìdí tí ó fi jẹ́ pé tíyàn bá pe ọfọ̀ fún kankan yóò máa rí bẹ́ẹ̀ nu àwọn ẹlòmíì wọ́n mọ ọfọ̀ débi pé tí wọ́n bá sọ kọ́kọ́rọ́ nù nílẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá táwa mọ̀ tí wọ́n àwọn àgbàlagbà àtijọ́ tí wọ́n bá sọ kọ́kọ́rọ́ lé wọn nù tí wọ́n sì fẹ́ wọlé ó ní gbólóhùn tí wọ́n pè síbi ilẹ̀kùn yẹn ilẹ̀kùn yẹn á sì ṣí wáyé pé gàdáǹgodo náà ní tán bá pè síbi àgàdáǹgodo yẹn gbọ́dọ̀ ṣí so àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn jàǹkànjàǹkàn wà nínú àwọn èèyàn kì í wá ṣe gbogbo tí èèyàn bá ti mọ̀ èèyàn máa ń pè lára mu kọ́kọ́ ní ìlànà nǹkan yẹn ná àwọn haúsá ní gan ni a fi ṣó ti ṣe é rí have you witnessed it before kọ́kọ́ rìn ìlànà yẹn kó o study ẹ̀ kó o wo tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kó o tó criticize wọn so ibo ni mo ti yà síbi ọ̀rọ̀ yìí ni pé àwọn àbá wa ń ṣàlàyé wípé àwọn seventy thousand tá à ń fi ń wí yìí o àwọn tó ṣe é pé ní ọ̀fọ̀ tí ò bá tinú kùránì wá àtàdísì ìbá àjẹtọ̀ ẹ̀ ní gbọ́ káwọn yẹn lorú ẹ̀ ní irú àwọn yẹn wọ́n á ní bákan náà ni pé ìlà rúkìá ti lẹ́tì lájà ilẹ̀ rọ̀sùn àwọn eléyìí ó máa lọ fọtí kùránì àtàdís wọn á ní àwọn kan tó wá sọ náà àwọn afá pé láyé sẹ́rù kúnẹ̀ táwọn ibi wínú àdís yẹn sallallahu alaihi wasallam ìyá ádámù tọ́lá bí rúkìá mìíràn àdé wọn ni pé wọn à ní pe ẹnikẹ́ni pé kó wá bá wọn pe ọ̀fọ̀ sí nǹkan kan tó ṣe àwọn pé ìtumọ̀ rẹ̀ nù fàyàtọ̀wálẹ̀ ní ìsáàrùn dáálíkà bí nàfṣì fúnra wọn ni wọn ó pe ọ̀fọ̀ tí wọ́n bá fẹ́ lò sójú bí tí wọ́n fẹ́ lò sí káwa ah, káwa káwa náà wá analyze àdìsí yẹn wò ṣáànàbí ò pọ̀ fọ ni gbà tó wáyé pé ànábì ń sọ àwọn seventy thousand kan tí wọ́n ní ṣe nǹkan báyìí tó sì ka pé wọ́n ní lu ọ̀fọ̀ ànábì fúnra rẹ̀ ìsítàkàdàmẹ rúkìá ó lu ọ̀fọ̀ fúnra rẹ̀ ó tún lò fún yàn ṣé yẹn kan wá lè ní mọ́nì ìdánábì lọ ó dé ní wàlẹ̀ káyà káfíńná jó nǹkan nínú ara ànábì lò fún hasbun jabali wà bá àtàdáwì ó tún ṣe lẹ́tọ̀ọ́ pé ẹ máa ṣoògùn wọ́n wá béèrè lọ́wọ́ àdìsí mo fẹ́ wíwá ní musnad imam ahmad wọ́n wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam wípé ìrà òjíṣẹ́ ọlọ́run ǹjẹ́ àlè máa ṣoògùn kí lànàbì wí ó ní naam ya ibadallahi tadawaw ẹ̀yin ẹrúsìn ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ lọ máa ṣe ògùn fàyínà láà azọ̀wájà làlàmúyàtọ̀ ọ̀dà àìní ìlàwàdà aláwòṣe fà ọlọ́run ò dá nǹkan kan tó jẹ́ nǹkan apanilẹ́kún kan àbí àléébù kan tàbí àárẹ̀ kan àfi kọ́lọ́wọ́n ọba kó tún sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ gérada ìnùwà nǹkan ẹyọ kan ni àárẹ̀ tí ò lóògùn wàhúwá àlà àrọ̀m òun náà ni ogbó hmm, old age so ogbó nìkan láìsàn torí pé ẹlòmíràn wà pé báwo ni ogbó tún ṣe jẹ́ àìsàn bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí ò bá ti tẹ̀dá lọ́rùn láyé àìsàn ni nínú kímù ṣẹ̀ríyà bíi àtà ní ṣọ́ọ̀bù ni à ń lálàákàlà ni à ń jẹun lójú oorun ni mọ̀ bá ń kà á èèyàn èèyàn èèyàn pé ni kò ní láárí ni ó ń fa kò tóra wọn ni ọ̀nà dímọ̀ ni promise and fail ni àwọn ọkùnrin ń gbé wọn ń gbé jùlẹ̀ gbogbo nǹkan àárẹ̀ ni títí kan kéèyàn darúgbó kéèyàn gbó old age títí kan ikú so nǹkan ọ̀kan tí ò lóògùn tí ọlọ́run ò fún ò tí ò fi àṣírí ẹ̀ ògùn ẹ̀ràn ẹnikẹ́ni òun náà ni ogbó tó sopọ̀ mọ́ kí ni o ikú yá ní alẹ́mọ́ọ̀tù ikú nìkan lọ́lọ́run ò fàṣírí ẹ̀ràn yàn tí ń túmọ̀ sí pé gbogbo wa nìkan gbogbo wa pátá là á dágbádá kú gbogbo wa là á kú ẹnìkan ò ní rògùn kú ṣe àmọ́ gbogbo nǹkan yòókù nínú ayé olóògùn bẹ́ẹ̀ ni ìyọ̀rọ̀ ọmọ bí ni olóògùn ọmọ èèyàn ń tọ́lé ni ológun èèyàn ń jẹun lójú oorun ni ológun èèyàn ò ta ní ṣọ́ọ̀bù ni ológun ọ̀nà èèyàn dín ni ológun wọ́n sàkìyàn fi iṣẹ́ ni ológun gbogbo ń tẹ́jẹ́ ò bá ti fẹ́ nínú ayé gbogbo ẹ̀ lólógun àlímẹ́wò mẹ́ni àlímẹ́wò wọ̀jẹ̀ ilẹ̀ òmẹ̀jẹ̀ ẹni àwọn tó mọ̀ ò mọ̀ ẹni tí ò mọ̀ ni ò mọ̀ so ìyẹn jẹ́ kí ànábì já wa tán ní inú àdìsí yẹn sallallahu alaihi wasallam wọ́n á tó wá fẹ́ tẹ̀síwájú oṣù ọlọ́run bá nínú àwọn fíkìwù tá à ń bá lọ wọ́n tó wá sọ wípé ní wàlá bá sábẹ́ àn yus ìtọ̀ rọ́jòl bilábalẹ̀ mara ọkùnrin kò sí nǹkan tó burú ni kí ọkùnrin kó lo wàrà obìnrin wàrà omi ọmú obìnrin kó lò fún oògùn wàyẹ ṣọ́ràbù olè dàwà yálà ó fẹ́ mú ni ẹ̀rí wọ́n ní wà fi ṣúrù bilábalẹ̀ mara alẹ́ bá lè gbìngẹ́ rẹ̀ dọ̀rúra ìtìláàfin mutaakirin àmọ́ ibi táwọn àáfàá ti yapa ẹnu ni pé ẹni tó ti bàlágà òdìdí bá lè lé láti pé kó wá dédé máa mu wàrà omi ọmú obìnrin láì ṣe pé ìjẹ́ pàtàkì kan ló fẹ́ sùn débẹ̀ àwọn àáfàá yapa ẹnu lé lórí àwọn kan sọ pé ó tọ́ àwọn kan ní kò tọ́ gbọ́ yé dáadáa o kì í ṣe pé láti lò ó nígbà tí ìjẹ́ pàtàkì fẹ́ sun débẹ̀ tó ẹ kó pàtàkì kó lò fún kankan ó lè lò àmọ́ kọ̀ déédéé fẹ́ mú láì ṣe pé ẹnìkan sọ fún mi ní ijó ni pé òun ní ọ̀rẹ́ kan ìmọ̀ mu omi ọmú ìyàwó rẹ̀ ṣeré ni irú eléyìí ni wọ́n ń sọ bí pé ìtìláfù wà lórí ẹ̀ wọ́n á ní wàláyà dùsù àyùdá wa bẹ̀lọ̀kámùrì júrì àwòdóbọ̀ràdà àbàtín kò lẹ́tọ̀ọ́ kíyàn lo ọtí láti fi tírìtì egbò tàbí láti fi lò fún ẹranko ẹ̀gbọ́n wàlà àyìn yuskiya dèmíyàn wàlà àyìn yuskiya sọ̀bìyàn ìyẹn ò sì gbọ́dọ̀ fún kódà ẹni tí kìí ṣe mùsùlùmí tó wá wá sọ́dọ̀ wa fún àjò a gbọ́dọ̀ gbé ọtí fún gbèlè ìtàsíkáwà fúnra wa sọ pé a fẹ́ ṣe kí ni o bákan náà ọmọ kékeré ká sọ pé torí pé kò tí ì bàlágà kò tí ì mọ ìyọnu gan ò tí ì sọ̀rọ̀ yẹn fún ká wá gbé ọtí fún pé kó fi lo àgbo àbí kó fi lo oògùn wọn nílé iná kò ṣe kíni o kò lẹ́tọ̀ọ́ wàlíwàbáàl alẹ́ àmì sàkọ́ ò ẹ̀ṣẹ̀ ọ̀ràn ìlú ọtí yẹn ó wà lórí ẹni tó gbé e fún ọmọdé yẹn òun ló lẹ̀ṣẹ̀ rẹ̀ àgbàlagbà tó gbé e fún yẹn ni wọ́n kọ ẹ̀ṣẹ̀ yẹn fún ọwọ́n á ní yàjúùsù lílẹ̀ àlílì ṣùrùbù dámì wàlàbọ́wòl wà ákìlì mẹ́ta lè tàdáwà ǹjẹ́ ìyẹn lè lo ẹ̀jẹ̀ fún oògùn bóyá nísìn ṣùrùbù dámì tí wọ́n wí bì ní pé bóyá èèyàn fẹ́ gba ẹ̀jẹ̀ wọ́n sọ pé wọ́n máa ṣe transfusion fún yàn nígbà pé yóò gba ẹ̀jẹ̀ wọn ló tọ́ tó bá jẹ́ aláàárẹ̀ ló fẹ́ gbà á bákan náà àbí wọ́n sọ fún yàn pé yóò lo ìtọ̀ láti fi lo nǹkan kan bóyá ó rọra nílẹ̀ Yorùbá nísìn tí gìrì gìrì náà ni convulsion tó bá mú ọmọ wọn a sábà máa ní kí ìyá ọmọ náà kó lọ tọ̀ kó wá báwo ni wọ́n ti ṣe kó wá fún ọmọ náà kó ṣe kí ni ẹ̀sọ́ sókè wọ́n á ní kó tọ̀lé lórí àbí so irú eléyìí kò sí tó burú mbẹ̀ wàá kìlò lè mọ ìta lè tàdá àti àbí kéèyàn jẹ okùn bété nǹkan kan tó yẹ kó kún fúnra rẹ̀ kán wá sọ yí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o àfi tó bá jẹ irú nǹkan yẹn ó pé ìwòsàn wọn ló lè ṣe ó lè lò ó àmọ́ májẹ̀mú tó wà mẹ́ni pé ìdá akabara tọ́bíbọ̀n mùsùlùmùn anàṣìfà àwùfí májẹ̀mú tó sopọ̀ mọ́ gbígba ẹ̀jẹ̀ lílo ìtọ̀ àti jíjẹ òkúńbete òun ni pé ẹni tó jẹ́ mùsùlùmí tó sì jẹ́ oníṣègùn tó nímọ̀ ń pa ìṣègùn má ìrùn tó mọ̀ ń pa ìdáadáa ó gbọ́dọ̀ kọ̀ǹfàmù wípé tẹ́nìyẹn bá lò yóò gbádùn kẹ́niyẹn tó lè lò bẹ́ẹ̀ náà ni gbígba ẹ̀jẹ̀ wọn kì í kọ́ déédé fún yàn lẹ́jẹ̀ eh, wọ́n sọ pé yóò gbẹ̀jẹ̀ ọ̀rọ̀ yá kó lọ gbà hùn a gbọ́dọ̀ rí i pé dókítà ló kọ̀ǹfàmù pé àfi kó gbẹ̀jẹ̀ wàlámù yẹ́jì mínàlè mo bá ìmọ̀ ẹ̀yà kú mu mà ọmọ wò májẹ̀mú tó tún so kọ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì ni pé a gbọ́dọ̀ rárí dájú pé wọ́n rí nǹkan kan nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ tó lè tọ́jú tó lè tírìtì tó ń ṣe ẹni tí ò bá ti sí ló tó kan eléyìn wọ́n á ní wà ń kọ́lá tọ́bíb ìta àjẹlù ṣùfà òkàfì wàjà àn wọ́n ní tó wáyé pé tí dókítà sọ ni pé ó lè lo nǹkan míì náà o nǹkan míì wà tó lè lò tó sì jẹ́ nǹkan ẹ̀tọ́ o àmọ́ tó bá lo àwọn nǹkan tá a wí yìí ni ó jẹ́ kí ìwòsàn rẹ̀ yá sẹ́yìn pé kò sọ pé kò sí nǹkan míì tó lè lò àmọ́ tó sọ ni pé yóò jẹ́ kí ìwòsàn rẹ̀ ṣe kí ni o ó yá ọ̀rọ̀ méjì ni àwọn àfáà sọ lórí eléyìí aliyajusu ṣurubul kọlil minal kamri li tadawa kí máa ti lọ bẹ̀ ọ̀rọ̀ méjì tí wọ́n sọ ni pé àwọn kan ló tọ́ àwọn kan ní kò tọ́ pé àfi kan kan kọ̀nsídà yìí tí ó tọ̀ òun náà tí yìnyín ò bá wá wọ́ọ̀kì nìkan tó wá padà sí bí àwọn eléyìí náà ibi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwa débì ni pé ǹjẹ́ èèyàn lè lo díẹ̀ nínú ọtí ọtí tíntín ní báyìí bóyá bíi ṣọ́ọ̀tì kan kó wá lò nínú oògùn ìdá àlàmúyájì ṣe àyàkú mọ̀mọ́kọ́ àmọ́ nígbà tó sì jẹ́ wípé kò sí nǹkan míì tó lè rí lò fún nǹkan yẹn àfi tí wọ́n sọ yẹn àfọ́tí yẹn àbí kò yẹ sẹ́ wọ́n ní fi ìwàjì àn wọ́n lélẹ́yìn nì náà ọ̀rọ̀ méjì lọ́n sọ lórí ẹ̀ àwọn kan ló tọ́ àwọn kan ní kò tọ́ wọ́n tún á ní wàyí nkọ́lá àtọ̀bíb ìlàtúkàlà tàǹdáfíwú ìlàbẹ̀ akílẹ̀lẹ̀ kúnfùs àwòlàhàyà àwòdàwà àwìdàwẹ́yìn yẹ́jì àlòfíì yíjì àlòfíì àlàáyà láàyè ìlò àkìlà tí dókítọ̀ àbí oníṣègùn tó ń tọ́jú yẹn bá sọ yí pé ní àìsàn tí ń ṣe ẹ̀yìn kò ní lọ àfi tó o bá jẹ líìlíì